like like the ẹ máa sọ díẹ̀ díẹ̀ Room was not built in a day a kì í kọ́lé lọ́jọ́ kan díẹ̀ díẹ̀ ni start paying small small ẹ̀yin náà wo ọjọ́ náà rí bí àná àwọn to bẹ̀rẹ̀ sí ní dáwó láti January díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ wo ilé wọn ti rẹ́dì sí wọ́n bọ̀ wálé ní December wọ́n máa kó sínú ilé wọn what are you waiting for what are you waiting for I told you if you need a good land if you need nice properties mo sọ fún yín tẹ́ bá fẹ́ proper three bed ni o two bed ẹ wọlé ìtawà mẹ́rin sí i this two bedroom flat fún èèyàn méjìlá péré àwọn èèyàn dẹ̀ ti fẹ́ dáwó tán what are you waiting for because I work with a tested and trusted engineer I mean a builder builder tó ń kọ́ ilé ẹni tó kàn mí balẹ̀ ni mo ní àwọn èèyàn tó jẹ́ pé a ti bẹ̀rẹ̀ sí ní kó fún láti last year àwọn kan ti kó fún láti upper year àwọn kan ti kó fún láti January ẹ wò ilé ló ti rẹ́dí nsìn kí ni wọ́n wá ń dúró fún ọ̀rẹ́ mi what are you waiting for i told you Cherry. èmi náà mo ṣe kí ni mo ń inspect mo ń gbogbo ẹ bí bedroom gbogbo ẹ tí ẹ dáwó láti january mo kí n kó rire o ẹ mo wá gbàdúrà pé owó tẹ máa sáré san gbogbo ẹ tán tẹ máa sáré kó sínú ilé yín ọlọ́run abá yín ṣe kí ni á pèsè fún then for people àwọn tó àwọn the doubting thomas oh i don't know maybe i should do this see you is ready and some please i want to be paying fifty fifty thousand i want to pay nígbà tẹ bá fi hundred years ìsanwó nítorí ọlọ́run ìlú so this builder can only accept your offer if you can pay within two years a year six months a year or six months this builder then we have other builder that can do five years but mm, I don't trust people like that but this builder ẹwà àwọn tá a kó fún wọn láti last year tá a kó wọ January for òun ilé ti ready so if you want something nice like this you can just come in and don't forget if you need baddest aṣọ for party if you need bad desk jewelry for party ẹyẹ méjì ò jàṣà is Lizzie and Johnny clothing if it is not Lizzie and Johnny clothing if it is not Lizzie and Johnny paradise properties ẹ gbàgbé ẹ ẹbù ní tó kù àwa gangan ni bàbá and for some people that want to buy five bedroom flat I have many àsìkò òjò láwà yìí ẹ̀yin náà kò sójò kò sómi kò sí kankan this is when you can get a good land or good property ojú títí lélẹ̀ twenty four hours light gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ló wà mí bá so what are you waiting for you need to call my number oh seven oh five five triple five eight six one call me now let's do business i can make you become a landlord or a landlady don't be ah alájà ìjọ ṣé ti bá lówó ṣé mo lè jẹ́ kọ́kọ́ mi mọ̀ báwo nìyẹn sì kàn mí tẹ́ bá fẹ́ra lé ẹnì jẹ́ kọ́kọ́ yín mọ̀ tó bá dé wù yín ẹnì má jẹ́ kọ́ mọ̀ tẹ́ bá sọ fọ́kọ yín mọ̀ èyí tó dáwó pọ̀ kẹjọ ṣe kí ni kẹjọ ṣe gbogbo ètò dẹ̀ máa máa lọ ẹ ṣáà mọ̀ pé ilé ni kí ni ilé lọ̀rọ̀ hmm. thank you o àní ṣubú dànù ẹ ẹnjìnà àríkẹ́ ẹ kó lójú ọ̀nà ṣé mo wà yìí mo ráǹdẹ̀ mọ bí ológbò ni olúwẹ̀ ti ra. ìwé káàrún ti ilé ẹ̀kọ́ salisu ina take yaya yaiki yarafa jiki sonu sonu to ina salisu salisu wọ́n mọ̀ ọ́ léwu yàwá náà. sá ó yà yín ṣe wà dáadáa ẹkú sẹ́wà bọ́kọ́ mi ẹgbẹ̀rún wà bọ́kọ́ mi ṣé dáadáa lẹ́wà. salisu sonu jikifa aikifa sonu sonu tọ́. Ah.